والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله عز وجل إن آية خطوة وفي يوا ènìyàn tó ní gbogbo ẹ̀fọ́ gẹ́gẹ́ bí ọkùnrin làwọn ẹni tá a sì la àtijọ́ fífún ọwọ́ àlàáfíà náà lọ́rùn bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà rí ẹ̀tọ́ ẹ̀fọn alẹ́tọ̀ wọn kó pé iná tẹ̀sí wọn ní ẹ̀tọ́ kó nítorí pé ṣé bá ti lè sí ẹ̀tọ́ wọn kò láyé ní sínú ìpínlẹ̀ ìgbẹ̀tọ̀ wọn lọ́wọ́ ẹgbẹ́ ọ̀gbọ̀n ìyá. Bí mo pẹ̀lú tó ní mo wà, ó ní ẹ̀jọ́ jẹ́ ìyàwó. Olórí náà ní apọ́tàn ní wọn ẹ̀ka pé ó fi hàn wọ́n pé àwọn obìnrin yìí wọ́n lẹ́tọ̀ọ́ ẹ̀yìn náà sì lẹ́tọ̀ọ́ lórí wọn. Wọ́n pé ìyàwó rẹ̀ ló sọ láì tó fi lẹ́rìí sílẹ̀ lọ ìlú ẹlẹ́dàá wa fi hàn wáyé pé ìjà ti gbogbo tó bá fi sílẹ̀ sáyé ìwọ̀ kan lónìí. eléyìí tó túmọ̀ sí pé ilé rẹ ọ̀dọ̀ rẹ tó ti dé dúkìá rẹ tó jọ àbí ọ̀nà ní ìlọ́pàá rẹ tó jọ ẹ̀yà kó tó gbọ́dọ̀ rẹ olúwa ní ìwọ́dọ̀ ní ìjà ìjà tí ìyàwó rẹ ti sáyé tó bá jẹ́ pé ọ̀gá fi hàn àmọ́ tí àwọn ìgbà lọ lọ́mọ olúwa ní ẹni tó ń gbà ẹnu ìjọ fífi rẹ̀ sáyé yóò di ìjà ẹni tó ọ̀gá gbà tó bá ti tó kọ̀kọ̀ náà sílẹ̀ sáyé òun náà ní kọ́ gba ìjà kan nínú mẹ́rin nígbà tó fi nìkan ti fọmọ sílẹ̀ sáyé ìjà kan nínú mẹ́rin ìyọ́n ọ̀dẹ̀ tọ̀pọ̀ ọmọ tó wá sí sílẹ̀ sáyé ọba àti ọmọ tó bí bọ́ọ̀lù ọ̀gbìn náà òfin ṣẹlẹ̀ àsọ pé àwọn ọmọ ẹgbẹ́ náà kàn ní bàbá rẹ̀ ṣùgbọ́n wọn ní ìyá ìyá tó bí ìyá rẹ̀ torí ilẹ̀ tó kìíní bá ti fọ ọmọ sílẹ̀ sáyé ọba àjọ pé ọ̀nà ìtọ́ lọ́gbà wọ́n ló bí fún ẹlòmíì ló bí máa fún ọmọ olóògbé sábà bí sọ́kọ̀ òfin nígbà dájú ní kó ti sílẹ̀ sáyé ìdá kan nínú mẹ́rin náà lọ́kọ́ pa. tó bá yẹ kó ìgbẹ́ bá kú ṣe wá fi ìyàwó sílẹ̀ lọ lẹ́sẹ̀ wá fi hàn pé tẹ́lẹ̀ bá lọ tẹ́ ẹ̀kọ́ ọmọ sílẹ̀ ìdá nínú mẹ́rin dúkìá ní làwọn ìyàwó yẹn gbà nígbà tẹ́lẹ̀ òbí mà. ọmọ táà ń sọ pípẹ́ yẹn bí ọgbọ́dọ̀ jọ máa hálẹ̀ ọ̀gbọ́dọ̀ tó ń tẹ́ sí pọ̀nà ìsìnà nítorí pọ́nà tẹ́ sí pọ̀nà ìsìnà kò ní di ogun yín yìí sọ ọmọ ẹnu lábẹ́ òṣìṣẹ́ ìyá torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n máa lọ ọmọ rẹ̀ tó wáyé ní gbogbo ìgbà tó sọ wa fún ìdìnnà ẹ má fi mọ pọ̀nà ìsìnà nítorí pé kí ìgbà tí yẹn ṣàtìgbà lásán láyé àti lọ́la tó yà ọmọ ìsìn náà ní gbogbo ọkùnrin torí ẹ̀ fífẹ́ rẹ̀ àtàìsí rẹ̀ ọdọ́gba ìdá kan nínú mẹ́rin ìyàwó rẹ̀ wà. tó àwọn kọ́kọ́ wá dé pé mọ́lẹ̀ sáyé láwọn ọmọ tí èso ọmọ ìgbà ẹyọ kan dájú tó yóò bí àwọn lọ́nà níbi àtijọ́ fún ìdá kan nínú mẹ́rin ìdá kan nínú mẹ́jọ ìyàwó àgbà rẹ̀. ìyàwó náà máa sọ yìí o ìgbà wo obìnrin ó ní ìyàwó rẹ̀ bá ti so ìdí tàyè tó yìí ìyàwó ti ìyàwó rẹ̀ ó ti kó wá kò tí kó wá gbogbo òkúta ọkọ̀ yìí ti tẹ̀ lórí rẹ̀ kápé ẹgbẹ́ ìdí láàárọ̀ yìí wọ́n ń sọ pé àwọn kú wọ̀ làwọn márùn-ún ọ̀rẹ́ ìyàwó bá tẹ́lẹ̀ ìgbàlódé náà kò sí láǹfààní láti di ogún ìdá ti dúkìá tí ọ̀gá ti di màkà tẹ́lẹ̀ tó bá yẹ kó ẹgbẹ́ ìdí náà láàárọ̀ yìí wọ́n ní àwọn tó wọ̀ lágbo márùn-ún tàbá bọ́ kọ̀ọ̀kọ́ lágbo mẹ́rin ìyàwó náà ti láǹfààní láti jẹ ogún ìdá kan nínú mẹ́rin ọkùnrin tọkùnrin bá ti dáyé tó láyé tó kò sí ìdìmọ̀. láyé pé òfin ọgbọ́n ọ̀hún ní agbára púpọ̀ tó bá pé lórí lápẹ́ẹ̀ àti àtìsé ìtàn èèyàn láwọn pé a ó lò ó dání ẹgbẹ́ ìdílé àwọn àfikún wa lè rẹ wọn máa gbogbo ẹ ìwọ náà lára ó lè kúta ó lè yọ ọ nígbà wọn máa lò ní ọkọ lọ́sẹ̀ yẹn ní tí wọn fà á kọkọ tó di lára rẹ tí ìwọ náà di lára rẹ láàpá làákà ìtọ́nà ìyẹn ní ẹni tó ní ìṣe sí àwọn èèyàn wa tí ètò ló jẹ́ òní kan àkókò àwọn tí ètò ìṣòro ní àjẹmógún lóbìnrin nínú àgbà Yorùbá náà dàbí dìbò ní àtàwọn ẹ̀yà mi wọ́n yẹ fún obìnrin ló kún rárára àjẹmó fún ni wọ́n eléyìí ló jẹ́ sábàbí wọ́n fi wọn sún wọn lóko kíláàsì èsì wọn wà láti fẹ́ ọ wọ́n ti fẹ́ lé ilé tí wọ́n kù sí ní tí ọkọ rẹ bá kú náà àbúrò rẹ fẹ́ ló sún wọn lóko kò lẹ́tọ̀ọ́ sí ojoojúmọ́ kankan àjẹmó fún ìlòun àtàlùbáàmù àwọn tó ń jẹ́ lóṣù nínú àwọn Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n fẹ́ ẹ̀sùn wọn kò nílẹ̀ mọ́ tí ọkọ ọmọ tí ọmọ wọn tó bá kú tó fi ìyàwó sílẹ̀ tí obìnrin bá tètè sọ pé ìgbà wo ti ogún ọkọ omi ọjọ́ gbọ́dọ̀ àmì orí rẹ̀ àràbẹ̀rẹ̀ wọn tó ọ̀dọ̀ lórí ẹ̀ ètò túmọ̀ sí pé àgbà ni wọ́n ń ṣe èsè ìlà wọn lọ sọ pé àwọn bá wa onímọ̀ fóònù ní lógún tó jábọ́ lẹ́nu rẹ ní àwọn ọkọ ẹni tó máa ní ó dáa àwọn ti tẹ̀síwájú àwọn ti ń gbàgbọ́ yẹ ìsìlá ọwọ́ fi àwọn méjì lẹ̀ ọ̀kan bímọ ọ̀kan bímọ àwọn wa sọ pé ètò bímọ ní ojú ogun ìwọ bímọ ogun kí lọ fẹ́ jẹ ìsìlámù òbí bẹ́ẹ̀ ọgbà àwọn ti kankan ilé ẹgbẹ́ ìfẹ́ sóyè láàárọ̀ sẹ́ni kúbọ̀ wá nírọ̀lẹ́ kó tó di pé àsìkò tó tí ó kò délé yín ọ̀kan nínú àwọn méjèèjì ti kú olú ẹlẹ́dàá wá sí ló fi tó wọn jòkó ara tó ìsìláàmù wí pé obìnrin ó jogún lópin ìgbà tó bá bímọ kọ́mọ bímọ kó gbójú ọdún tí ó jogún òfin ọwọ́ àwọn yẹn ilé ìta gbọ́dọ̀ fún un ọkọ akúta yìí àwọn mọ̀lẹ́bí ọkọ wọn bá kó gbogbo ẹrù wọn kó gbogbo ẹrù tó wà nílé wọn gbé mọ́tò wọn gbé lọ wọn kọ obìnrin sílẹ̀ àtàwọn ọmọ obìnrin jókòó lé ọkọ wọn parí oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá wọn bá mi sọ fún òní dúkìá ọkọ ẹ̀ẹ́dín ní bóòlù àwọn tí àwọn ọmọ yìí ọba àmọ́ lọ́mọ ìwọ náà wà wà wí ọba àmọ́ lọ́mọ bóòlù dúkìá ọkọ mi ẹfun mi lẹ́tọ̀ọ́ tèmi ẹnu rẹ̀ gbà ẹfun mi lẹ́tọ̀ọ́ tèmi wọn náà agbódilógún ni agbódilógún ni ọ̀dà tó agbódilógún tí ọ̀sẹ̀ pẹrẹ lẹ́gbẹ̀ẹ́ tó gbẹ́ ilé yẹn ti gbẹ́nu lé ẹ̀yin ó lè ṣé gbogbo tẹ kó yẹn ti sìn ní òfin ọlọ́ ọwọ́ alẹ́ tọ́jọ́ kóbìnrin yìí ó ní tọ́gbọ́dọ̀ gbà nínú tọ́kọ rẹ̀ sílẹ̀ ẹ̀fun lẹ́sọ̀ rẹ̀ kó pé nítorí pé tẹ bá ti bẹ́ẹ̀ tẹ bá ti lè jẹ́ ẹ̀tọ́ rẹ̀ ẹ̀ jẹ́ nǹkan bí ìbá ti ná ẹ̀ sì gbà tó bá ti dọ̀gbìn náà sí ya ẹ̀yin ẹlẹ́yìn lẹ́sìn máa ń ó ti ẹ̀tọ́ àwọn àyà nana ni yàrá gbẹgbẹlẹ tó lé ní mo bí màmí mo sì dọ́ màmí bí ni ọjà bí ọjà bí wọn bá yà bí tẹ́lẹ̀ náà ni ó fún lẹ́tọ̀ rẹ̀ yóò pé ẹ má ya olè ẹ fún lẹ́tọ̀ tí wọn náà kó pé ẹnu rẹ̀ làwọn ọmọ tìyín náà wà ìbókùnrin bẹ́ẹ̀ náà ọmọ tìyín náà irúnjẹ ṣe fọmọ ọlọ́mọ ẹni tó ṣe jù bẹ́ẹ̀ lọ́kọ́ máa yín wọ́n lè tilẹ̀ tó nàbà wọlé ọ̀pọ̀ àwọn bàtà yìí bá ti ṣe dáadáa ẹ bẹ́ẹ̀ ni ẹlòmíì obìnrin ni nígbà tó kú àwọn fámìlì ti gbé mọ́tò ránṣẹ́ wọ́n kó gbogbo dúkìá lẹ̀ wọ́n ní ọkọ rẹ̀ ló fi kàńtà kàńtà o ti kpójú sí dúkìá kọ o ti kpójú sí dúkìá kọ ebo tí la sẹ ló ti kú ẹ̀yin kọ́ ẹ̀yin olùtẹ́gbẹ́ líle ẹkún lẹ́tọ̀ọ́ ìlú ẹlẹ́dàá wa ti lókè kò lè kéré sí dàkàtà náà ìjọba.

tó ṣe pé àwọn náà lára lè gbé wuli làwọn náà tọkọ bá ti kú tàbí ọkọ fẹ́ràn rẹ̀ gbogbo àwọn dúkìá kan tọkọ ti ṣàlàyé fún un bí mo kó nǹkan báyìí sí kìnnìkan lọ́pàlẹ̀ rẹ̀ táwọn ìgbà tí wàá dé yọ mọ sunkún yọ mọ sunkún tó bá fẹ́ gbàgbọ́ kò ní tọ́ yọ mọ òwú ní ọjọ́ kan nìyẹn ti àwọn tí ọkọ rẹ ò fún kàkà mọ sí ọlọ́rọ̀ tí ọ̀sẹ̀ àlàyé ibi táwọn kọkọ ìgbàlódé dé ẹbí ẹdẹ ọjà ìgbàlódé dé ìgbàlódé dé àbí ọ̀nà ẹ̀ ní olè àbí ọ̀nà ẹ̀ torí kí ẹrù mi gbogbo dúkìá ọkọ mi tọ́ pàtàkì jù lọ́kọ̀ lẹ̀ ẹbí ọmọ asáré pé àwọn fẹ́ kókó láàrin yìí báyìí orúkọ kúkú fẹ́ràn àwọn gbogbo dúkìá tó fẹ́ gbẹ́sẹ̀ lò ẹ̀yin lẹ́yìn máa láwọn ẹ máa láwọn fáwọn mọ̀lẹ́bí yín ẹ má ti ọjọ́ pé mo ti fẹ́ yàwó tán orí yìí ò pé má. mo ní nǹkan bá mo ní nǹkan bá ìlú àlọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ láàrin talẹ́rìn tí ó tẹ̀lé mi tí ó lọ wò ikú ń bẹ́. nítorí pé tí ọba lọ fún sálẹ̀ tó kú lójijì àwọn obìnrin tó tó lè pọ̀ nítorí wọ́n kàn bọ́ ọgbẹ́ lónìí ilé akọ́nàkọ́nà wá pínpín ogún yẹn àbùkátà kájà tó dìgbà tó mìíràn bá tó parí owó àbùkátà rẹ̀ kọjákọjá ẹ̀sìn tó jọ bá jẹ́ bẹ́ẹ̀ àwọn kan lè wà nínú mọ̀lẹ́bí àti àwọn ọmọ tàbí ìyàwó wọn lè jí nǹkan púpọ̀ ẹ tètè pín nítorí pé gba àwọn ẹrí ọ ni wọn ọjọ́ lólè tí wọn bá ti kú kálukú wọn ló fi wà rẹ̀ pẹ̀lú ẹlẹ́dàá tó tún wá ju àtẹ̀yìn wa ṣe olú ẹlẹ́dàá tó tún wá lórí ilé jálẹ̀ tó tún wá nínú sùn ní gidi tó ọmọ kò fi rẹ̀ má olú ẹlẹ́dàá tó tún wá tó ti kọ́ lẹ́nà òun náà ni ó ti ta wá lọ rẹ̀ tó bá ká àwọn tó lọ ọ̀hún mọ̀ ọ̀rẹ́ àbẹ̀ ẹ̀ṣẹ̀ ló ń lọ ilé ẹ̀ṣẹ̀ tó tó wà tó.